الحمد لله رب العالمين ولي الصالحين ورحمن الدنيا والآخرة ورحيمهما والصلاة والسلام على من بعثه الله رحمة للعالمين نبينا محمد صلى الله عليه وعلى آله وصحبه والتابعين لهم بإحسان إلى يوم الدين أما بعد معاشر المستمعين السلام عليكم ورحمة الله وبركاته أتكفون الواوا الله ogun tí ń jẹ́ ọpẹ́ àti ẹ̀yìn tí ìkẹyẹ fún ṣẹlá Muhammad salawatullah wasalamuhu alayhi àwọn aráalé ẹ̀ àwọn sàbí ẹ̀ àti gbogbo mọ́mìnì mọ́mìnà òdodo ìjírẹ̀bẹ̀ wa sí olúwa wa ní gbogbo ìgbà òun náà ni kọlọmọsà ṣe wá ní ẹrú òdodo ní òní ọjọ́ sábt òun náà ni a pàdé lórí atafsir àlàyé ìfọ̀síwẹ́wẹ́ nípa àwọn àyà alukur'an sura wa tí a ń bá bọ̀ òun náà ni suratu al-baqara atwalu as-suwari fil nínú ẹ̀ṣà sura yìí òun náà ni sura tí ó gùn jù nínú alukur'an àlàyé lórí àwọn ayat ìṣe ìtú ìṣàlàyé ìtumọ̀ ọ̀rọ̀ olúwa kì í ṣe ẹ̀rù ọmọ èké ẹ̀rí ló fi jẹ́ pé níwọ̀n bá èyí tí a bá lè náà sọ níwọ̀n bá kódà nígbà míì èèyàn wò pé ìkúlè mọ́kànmí mọ́kàn àyè lè má gbà láti nara sáńgbà ní pápá jùlọ ìmọ̀ tú ọ̀rọ̀ olúwa iṣẹ́ àwọn olùmọ̀ni àwọn olùmọ̀ àgbà ọ̀kan nínú àwọn olùmọ̀ ẹ̀rí sùúrà tí wọ́n kà fún wa ní rákà ẹlẹ́ẹ̀kejì ètí wọn mú ká lówùrọ̀ yìí òun náà ní Suratu Nuh àfi ọ̀rọ̀ yìí kákan fi ṣàpèjúwe àwọn olùmọ̀tán síwájú Al-Allamah Ibn Al-Qayyim rahimahullahu ta'ala nígbà táwọn ń gba tafsiri sura yìí lọ́dọ̀ afa àwọn Al-Allamah Ibn Al-Qayyim ọlọ́dún kan láti tú Suratu Nuh odidi ọdún kan ẹni ọmọ sì mà náà wọn tú àwọn a ó tó bẹ ojú bẹ ọ̀rọ̀ olúwa ni àti wípé ìtọ́ba yé bó ṣe yéèyàn mọ́ òun náà ni èyí ó sì máa ṣàlàyé mà ó fẹjú ẹ̀rí kò sí ẹni tó lè ṣe hápọ̀ tó lè gbọ́ pé ògóńgó ìtumọ̀ tí àwọn àyà kó sínú mi èyí tí ó pàtàkì tó sì sọra yàn òun náà ni kí ẹ má jáde kúrò ní agbárin ètí ọyẹ kí ẹni tó fẹ́ tú ọ̀rọ̀ Ọlọ́run al ẹni tó fẹ́ ṣàlàyé gbẹ̀ntọ́lọ́wọ́n bá gbà lérò ni ó láwọn májẹ̀mú ó sì láwọn kọ̀wáìdì àwọn principles ó sì láwọn adab láwọn ẹ̀kọ́ tó ibi tá a ti lọ yẹn rúṣin olúwa òun náà ni pé sóra yìí ibẹ̀ náà la ṣe wà ó àwọn àyà tí amẹ́nubà síwájú a'udhu billahi minash shaitani rrajim òun náà ni àyà olúwa tí wọ́n ń ṣàlàyé nípa ìṣesí àwọn Yahudi wọ̀nyí náà ni ibi tọrọ wọn tó dé wọn tún ní àwọn kan bẹ nínú àwọn màláíkà àwọn ọ̀fẹ́ eléyìí eléyìí làwọn fẹ́ àwọn fẹ́ràn eléyìí ibẹ̀ láti pàkíyèsí wípé àwọn kankan bẹ nínú ìpìlẹ̀ ẹ̀sìn tí ẹrú ò gbọdọ̀ máa ṣe òpin yà ẹ̀rí bẹ́ẹ̀ láàrin àwọn ànábì ọlọ́run gẹ́gẹ́ bí àpẹẹrẹ ọlọ́run ní la nufarriqu bayna ahadin min rusuli kẹ́nìkan mọ̀ ní a ànábì kan ní tiwa ànábì kì í ṣe tiwa ànábì kan ní mo fẹ́ràn ànábì kan lòun ò fẹ́ràn kò lè jẹ́ mùmínì láéláé níwájú ọlọ́run bẹ́ẹ̀ ni màláìkà bẹ́ẹ̀ ni kútù tíra ọlọ́run ṣùgbọ́n yóò máa bàbàrà àwọn nǹkan wọ̀nyí èèyàn máa nífẹ̀ẹ́ wọn èèyàn máa nímọ̀nì sí wọn pẹ̀lú bí olúwa ipò tọ́lọ́hún olúwa fi kọ̀ọ̀kan sí. ẹ wo tíra nísìn àwọn tíra kan ti síwájú síwájú alukur'an ṣùgbọ́n ó fi alukur'an ṣe olórí gbogbo wọn. àwọn ànábì kan ti síwájú síwájú ṣẹlá muhammad ó sì fa ànábì wa muhammad ṣàṣíwájú wọn àwọn màláìka tọ́lú wọn bá dá kò sí ẹni tó lè mọ òǹkà wọn tó lè mọ iye wọn tó lè mọ pò wọn àfẹ́yí tí ọ̀rẹ́ wọn bá fi mọ̀ wá èyí wọn á bí wọn bá ṣe wá rí yẹn pẹ̀lú bí olúwa ṣe fi mọ̀ wá yálà nínú alukur'an àbí nínú sunna nabi òdiwọ̀n yìí náà ni ti ń jẹ́ ìmánì nù o ẹ máa sọ pé alìmánu bí alìmánu bìlmàláìkàtì ìjìmẹ́lẹ́n wọ́tẹ̀fṣìlá èyí tọ́lọ́ ń bá ṣe ní àkóyawọ́ abánabi ṣàlàyé ẹ̀ làkóyawọ́ àmìlá ànígbàwọ́lá gbogbo àwọn màláìkà alìmánu bìlmàláìkà orígun kan ní nínú àwọn orígun màláìkà ṣùgbọ́n tó bá dìbì fọ́síwẹ́wẹ́ èyí ó ṣe nígbàgbọ́ nípa ìfọ́síwẹ́wẹ́ wọn náà nù nípa ìfọ́síwẹ́wẹ́ tó ní ṣe pẹ̀lú imanu bil malaika òun náà ní ká gbà pé olórí àwọn malaika òun ní tani Jibril alayhi salam yàtọ̀ sóhun àwọn malaika kan tó wà ń bẹ wọ́n ní wọ́n ní ipò ju gbogbo àwọn malaika yòókù lọ lẹ́yìn Jibril ó tún kù Mikael ó kù Israfil ibẹ̀ láti sọ fún wa wípé nínú Al-Qur'an àbí nínú súnà àwọn orúkọ àwọn màláìkà tó wá kò tó mẹ́wàá àpàkíyèsí sílẹ̀ yìí lẹ́yìn Malik wàyà Maliku liyaqdi alayna rabbuk qala innakum makithun Malik òun ni mọ́lákù tí ọlọ́run ọba fi sọ iná sọ ẹgbẹ́ wa kan wá lórí gbólóhùn rẹ̀dùwán pé èyí tí ń sọ àlìjánà ni ṣùgbọ́n ẹgbẹ́ wa yẹn lẹ ìbẹ́nu àwọn olùmọ̀ tí wọ́n ní àdìsí yẹn wà hasan ọ̀dà àtún rí lẹ́yìn òun náà rẹ̀dùwán mọ́lákù mọ́wákálù bẹ̀lìjánà ẹ̀sán ni wọ́n máa sọ àlìjánà nù tàbá kà nísìn odi márùn-ún èyí tó tún wá òun ni múnká àti nàkí màláìka méjèèjì èyí tó béèrè béèrè àwọn tó béèrè béèrè nínú sàárè orúkọ wọn rè tọ èyí tó tún rinlẹ̀ lẹ́yìn ní Jibril Mikael Israfil òun wá nínú hadith àti munkaru wa àti Malik àti Ridwan gbogbo àwọn yòókù àwọn kan tiẹ̀ wá pẹ̀lú ròyìn ìpè iṣẹ́ tí wọ́n ń ṣe gẹ́gẹ́ bíi malaku elmoud màláìka ikú jésù kọ́ rẹ̀ gángan ni àmọ́ iṣẹ́ tí ṣe lọ́lúwa fi pé kul yatawaffakum malakul maut alladhi wukkila bikum malakul maut bákan náà òun ni kiraman katibin ya'lamuna ma taf'alun iṣẹ́ tí wọ́n ń ṣe lọ́lọ́wọ́n bá fi ròyìn wọn pé àwọn ẹni àpọ́nlé gbogbo tẹ̀ ń ṣe níṣẹ́ ni wọ́n kọ́ ọ lẹ̀ ni wọ́n mọ̀ tọ́ gbogbo àwọn tí ó wà pẹ̀lú ìfọ́síwẹ́wẹ́ yìí má ṣe nígbàgbọ́ pẹ̀lú wọn nífọ̀síwẹ́wẹ́ náà ni tí ó bá ti rìn ilẹ̀ wípé orúkọ wọn nínú ìfọ́síwẹ́wẹ́ al-imanu bil òun ni ká gba àwọn iṣẹ́ wọn gbọ́ iṣẹ́ tí wọ́n ń ṣe ká gbà gbọ́ iṣẹ́ wo ni mọ́lákù yìí ń ṣe iṣẹ́ wo ni eléyìí ń ṣe ṣẹlábala eléyìí òun náà ọ̀fẹ́jú ọ̀fẹ́jú iṣẹ́ kọ̀ọ̀kan èyí tó jẹ́ mímọ́ yálà nínú alukur'an yálà nínú sunnah nabi gẹ́gẹ́ bí àwọn màláìka míì èyí tí ń sọ wa ọ̀kan méjì kan bẹ ẹ̀rí àwọn kan bẹ káwí báyìí àwọn kan bẹ tó ṣe pé bàbá fẹ́ sùn lálẹ́ àwọn náà ń sọ ẹrú wọ́n wà pẹ̀lú ẹrú àwọn kan bẹ àwọn máa ń rìn káàkiri ni inna lillahi màláìkatan sayyahin orúkọ wọn ìròyìn wọn nù tọ́rìsì ni wọ́n àwọn nísìn àwọn máa ń wá ìjókòó bí wọ́n ti ń sọ̀rọ̀ ọlọ́run òun làwọn máa ń wá kí wọ́n bá ti rí irú ìjókòó yìí wọn àti síra wọn àló mú ọyá ẹ máa bọ̀ ọtí àwọn akèrè so ó ti wá nísinsìnyí tí wọn ó ṣe títí tí wọn ó tó wọn ó tora wọn tí wọn fi lọ kan olúwa níbẹ̀ náà màláìka wàhún rúkàrú àwọn bẹ lórí rúkú ìrùkù yìí ni wọ́n wà tálkì àmọ́ ọlọ́run èdè bọ́dọ̀ ń ṣe bí wọ́n ṣe dá wọn ìjọsìn tí wọ́n àwọn kan bẹ lórí ìforíkalẹ̀ àwọn kan bẹ lórí ìdúró àwọn kan bẹ jẹ pé wa ma ya'lamu junuda rabbika illa hu wa ma hiya illa dhikra lil bashar ọlọ́run ní kò sí ẹ̀dá ọ̀hún tó lè mọ àwọn ọmọ ogun ọlọ́run ọba tán ibi tá a ti lọ òun ni wípé àwọn màláìka yẹn máa wá sòkùn yà gẹ́gẹ́ bí ìṣesí àwọn Yahudi wọ̀nyí ìrìn àjò wọn ọ̀ràn wọn bá ní a'udhu billahi minash shaitanir rajim. man kana aduwwan lillahi wa malaikatihi wa rusulihi wa ni wa jibirila wa mikal fa inna allaha aduwwun lil kafirin olùwà kọ́kọ́ sọ̀rọ̀ àmàláìkà yìí ní àkóyawọ́ lẹ́yìn náà wà sọ jìbìrìlá wà mẹ́kálá wà sọ wọn lẹ́yọ̀lẹ́yọ̀ àkíyèsí kan bẹ láàrin alimanu bil malaika kagbọn amalaika gbọ́ tàbá èèyàn kan nísìn bóyá kìí ṣe ẹlẹ́kọ̀ọ́ ẹ̀sìn kí ni túmọ̀ rẹ̀ kìí ṣe tọ́lébù àlẹ́rìn kò tiẹ̀ mọ́ pa ẹ̀sìn lọ títí tá a bá ní ìjọ mọ ẹni tó ń pè ní Malik sọmọ màláìkà tó ń pè ní Malik nígbà wọn bá ní wọn bá jíjẹ Maliki àwọn ọmọ Maliku kan orúkọ orúkọ ẹnìkan wọn á dárúkọ ẹnìkan nínú omi èèyàn ẹnìkan bẹ́ẹ̀ ẹ rí i pé àìkòmọ́ rẹ̀ yẹn jọ lè kópa lára bá ìmánì rẹ̀ torí pé ó sì kẹ́lẹ́ ní à bóun ni ò ṣe dá málékù mà tó sì jẹ́ pé málékù nínú àwọn orúkọ àmàláìkà yìí èyí ò sì lè jẹ́ mú mi ni àfi kí n gba àmàláìkà bọ̀ láàrin yìí ibẹ̀ làwọn onímọ̀ wọn ti ṣe àtọ̀ láàrin mọ́láyé sáárù alimuslima jahluhu àwọn kankan bẹ tó ṣe pé gbogbo ẹni tí máa ń jẹ́ mùsùlùmí kò gbọ́dọ̀ má mà nínú ìmánì pẹ̀lú àwọn orígun ìmánì mẹ́fẹ̀ẹ̀fà yìí àpèjúwe tí ara mú wáyé gẹ́gẹ́ bí alimanu bil malaika kí a gba gbọ́ ó ṣeéṣe kódà ó ṣeéṣe kárí mùsùlùmí mi. mi ọ̀sẹ̀ ìpínlẹ̀ yìí ọ̀nà jìn kó ló wọ̀n mẹ́tí ń jẹ́ nìka yìí àmọ́ kò ní fẹ́ sí mùsùlùmí tí ó ló wọ̀n mẹ́tí ń jẹ́ jìbìrì kò sí ń tọ̀ tí ó ló wọ̀n mẹ́tí ń jẹ́ jìbìrì àmọ́ àwọn màláíkà ní ń bẹ tó ló ó lè ló wọ̀n mọ̀ wọ́n àbí kó mọ̀ mọ̀ pa àwọn màláíkà kan tiẹ̀ ń bẹ iṣẹ́ tọ́lọ́wọ́n ọba tó gbélé wọn lọ́wọ́ tó yàn wọ́n ni àbí kó mọ̀ mọ̀ nípa ìròyìn àwọn màláíkà bó ti yẹ kó mà òun ló fi jẹ́ pé eléyìí ó ṣeé ṣe kó má ní nǹkan kan ṣe pẹ̀lú ìmánì tó nígbàgbọ́ pẹ̀lú àwọn màláíkà yìí torí pé irú rẹ̀ ipò rẹ̀ ó lè má mà dé yẹn ibẹ̀ ni èyí ti sọ pé òdiwọ̀n tó yẹ kírú rẹ̀ mọ̀ ìjọ́ kò gbọdọ̀ sí mùsùlùmí kan láyé tí ó máa ní òun ò mọ tí ń jẹ́ màláìka tó òun òun ò mọ tí ń jẹ́ òun kàn òun kàn òun kàn láti kírun wọn ma màláìka kan bẹ gbọlọ́wà kò sí dọ́kàn òun èèyàn lè jẹ́ mùsùlùmí láéláé yóò kàn jẹ́ pé irú rẹ̀ èèyàn sọ pé ìjọ mọ àwọn tó ń màláìka definitely tó bá jẹ́ mùsùlùmí òdodo irú ọmọ màláìka o òun náà màláìka ẹ̀dá ọlọ́wọ́n ọba yóò sá wí nǹkan kan tó ṣe pé irú rẹ̀ lẹ́bù rẹ̀ yóò lè sọ ìdí ń jẹ́ ìmánì lil màláíkà torí pé àwọn ìmánì mẹ́fẹ̀ẹ̀fà yìí èèyàn lè jẹ́ mùsùlùmí láéláé àfi kó nígbàgbọ́ pẹ̀lú ẹ̀ al-imanu billah wal màláíkà wal kutubi war rusuli wal yawmi al-akhiri wal imanu bil qadar àwọn orígun mẹ́fẹ̀ẹ̀fà yìí bó a ṣe wá ṣàlàyé ti màláìka yìí bẹ́ẹ̀ lórí níbi àwọn orígun mẹ́fẹ̀ẹ̀fà márààrún yòókù yìí ó gbọ́dọ̀ ní ìyàtọ̀ láàrin ẹni tó ṣe pé lẹ́vù téèyàn ó ẹ̀kpẹ̀tì pé àti báwọn eléyìí tí wọ́n mọ̀ nípa ẹ̀sìn kéré ṣùgbọ́n kò gbọ́dọ̀ kọ́dírù àlùmójísí ó gbọ́dọ̀ ní òdiwọ̀n tó yẹ mọ̀ pé eléyìí ó ti tó ntọ́ yẹ kí èèyàn mọ̀ nípa al-iman tọ́ ibi tá a ti lọ òun ni pé amálàkùn méjèèjì olùwà dárúkọ wọn sarahatan aw bitasfirih ní ìfọ̀síwẹ́wẹ́ ní pàmbélé nínú al-Qur'an Jibril wa Mikail lẹ́yìn náà ọlọ́run bá ní walaqad anzalna ilayka ayatin bayyinat wama yakfuru biha illa al-fasiqun ọ̀nà ni àwọn ọlọ́run àti sọ tírà kalẹ̀ fún ànábì àwọn àlàyé ìfọ́síwẹ́wẹ́ òmíràn àwọn tí ó ṣe kèfèrí pẹ̀lú ẹ̀ illa al-fasiqun àfàwọn fásìkì àwọn ọ̀daràn òbílẹ̀jẹ́ gbólóhùn fásìkì náà ẹ̀ka dára tàbá rí fásìkù náà fásìkù náà nínú al ẹ̀ ìtumọ̀ méjì ni màá ní àwọn fásìkì kan bẹ tó ṣe pé àwọn yẹn ti wọ́n ti di kèfèrí lóòótọ́ fásìkì náà ni ṣùgbọ́n gbólóhùn alfisk lọ́dọ̀ àwọn mùsọ́là lórí ìgbékalẹ̀ àwọn onímọ̀ wọ́n máa ń lò fún ẹlẹ́ṣẹ̀ ẹlẹ́ṣẹ̀ ṣùgbọ́n nínú Al-Qur'an ọ̀nà méjì ní gbà wá ó lè jẹ́ àwọn kèfèrí gẹ́gẹ́ bí irú àyà yìí ọlọ́run ọba ní wà máa yẹ fúrù bí ha ẹ̀ nírẹ́ nìkan kan tí ó ṣe kẹfìrí pẹ̀lú àyà ọlọ́run ìlàlí fàásìkò àfàwọn ọ̀daràn èèyàn àwọn ọ̀daràn bíbá yìí òun àwọn ọ̀daràn tá ti di kẹfìrí ó fi ní wà máa yẹ fúrù bí ha ìlàlí fàásìkò ẹ̀ nírẹ́ ni tí ó ṣe kẹfìrí pẹ̀lú àyà ọlọ́run àfàwọn fásìkì àyà yìí náà nínú àwọn àyà tí ń sọ pé alfisco fiscon ó túmọ̀ sí pé ìjẹ́ fásitì ọ̀nà méjì ló kún sí àyà yìí ó tún ń tẹ̀léra wọn pẹ̀lú ìṣesí àwọn yahudi wọ́n ń pe ọ̀rọ̀ ọlọ́run ọba nírọ̀ ni o olúwa ni àwàkúlámà àhàdù àhàdà nàbàdàwò fàríkùn minhum bal aktharuhum la ayu kí ni ṣe wọ́n ná ó sì jẹ́ pé gbogbo ìgbà tán bá gbé àdéhùn àdàní tán bá gbé àdéhùn pé àwọn ò ṣe báyìí àwọn ò ṣe báyìí ẹn àwọn nígbàgbọ́ ẹn àwọn ò nígbàgbọ́ ó sì jẹ́ pé kullama ahadu ahadan nabadahu fariqun minhum àwọn kan nínú wọn wọ́n sì tún da ọ̀rọ̀ Ọlọ́run ọba nù wọ́n gbàdéhùn ní tòótọ́ yẹn tí nǹkan báyìí bá ṣe àwọn ó ṣe bá ọlọ́run ọba ẹ̀rí àyà tó tẹ̀lé ó padà ṣàlàyé àdéhùn tí wọ́n gbé wọn náà làdéhùn láti pàkíyèsí sí nínú àwọn tó gbé àdéhùn pé fáńdàbí ìgbà yìí bá dé àwọn tẹ̀lé àwọn sì gbà á gbọ́ torí pé ni ó ti wà nínú tírà wọn ó wà nínú àkọọ́lẹ̀ wọn olùwà ní awakùnlẹ̀ mọ̀ áhàdù. عهدا نبله فريق منهم ìwọ̀wání balẹ̀ àkìsàrò ọ̀hún láàyò mìíràn amọ́pọ̀lọpọ̀ wọn wọn ò gbọ́ lọ́wọ́ gbàgbọ́ o wọn ò gbọ́ lọ́wọ́ wọn ò nígbàgbọ́ rárá láàyò mìíràn ẹ̀rí olúwa ó ní wọn èyí ṣe onígbàgbọ́ ọ̀pọ̀lọpọ̀ wọn wọ́n sì wọ́n sì gbàdéhùn wọ́n sì lè olúwa ní ولما جاءهم رسول من عند الله مصدق لما معهم نبذ فريق من الذين أوتوا الكتاب كتاب الله وراء ظهورهم كأنهم لا يعلمون قلواني ولما جاءهم رسول من عند الله وتجسد لدورهم gbàtó jìṣẹ́ wá òun náà ló ń ṣẹlá Muhammad musaddiqun lima ma'ahum ń sì ń pè lódodo ìtì ń bẹ lọ́wọ́ wọn èsì pé ó ànábì Musa ànábì Isa àti gbogbo àbíyá Bani Israel tírà ti ń bẹ lọ́wọ́ wọn gbogbo ohun tí alukur'ani wá pè pé òdodo ni òdodo ni tó wá acknowledge tó wá pé kí ló lè bí kí ni ẹ̀wò ogun tó lè bí kéèyàn sọ pé a àwọn ògbà ti yín torí pé ọ̀rọ̀ rẹ̀ ń tako ọ̀rọ̀ rárá mo sọ́dẹ̀kùn lè máa máa rọ̀ àti pé àkíyèsí kan lórí ọ̀rọ̀ yìí wípé ìtumọ̀ nínú àwọn mọ̀jísátú al-Qur'an àwọn nǹkan tó ṣe pé àrísé mọ̀ ni tí o sì jẹ́ àríṣe mọ̀ tí láíláí nínú Al-Qur'an òun lọ̀rọ̀ yìí torí pé lọ́pọ̀lọpọ̀ tí nǹkan kan bá ṣíwájú lẹ́lòmíín bá tún dé lẹ́yìn tó jẹ́ pé irú tẹ́ni tó ṣíwájú yẹn tí ì bá ti ṣòdodo ẹ̀rí nítorí wọn wá wí ni pé yóò wá kọ̀ǹdẹ́mù tiẹ̀ ni yóò wá sọ pé ẹ má gbogbo yìí ló lọ yẹ à eré pani o eré ìgangan ní iṣẹ́ yóò wá yóò wá bá tọ̀hún jẹ ni ẹ máa wo bí inú Al-Qur'an ọ̀pọ̀lọpọ̀ tọrọ wọn ni musaddiqun lima ma'ahum eléyìí náà wá pè tí wọn lódì kó kúránì kò pé tàwùrátà ní ọ̀rọ̀ kò pé Injila ike kìíní kan kò pé Zabur bí kò ṣe pé gbogbo ẹ ló wá confam musaddiqun lima ma'ahum ìyẹn ni pé kó di kí wọn tọwọ́ bọ̀ wọn yí nǹkan mi bẹ́ẹ̀ ṣùgbọ́n àṣẹ olúwa ni pé bí alukurani bá ti dé ẹ̀dà sọ́wọ́ yín lẹ̀ ó ti parẹ́ ó ti pa òfin bẹ̀rẹ̀ alukurani ní kẹ́ẹ̀dì mú wọ́n sì mọ̀ bẹ́ẹ̀ ó sì wà nù àkọọ́lẹ̀ bẹ́ẹ̀ àwọn ànábì wọ́n sì sọ fún wọn bẹ́ẹ̀ wọ́n sì lérí bẹ́ẹ̀ ṣùgbọ́n nígbẹ̀yìn gbẹ̀yìn walamma ja'ahum rasulun min 'indillah bàtó jíṣẹ́ dé látọ̀dọ̀ ọlọ́run musaddiqun lima ma'ahum ogun tó ti bẹ́nu tíra àwọn ìlú dòdò ó sì mú wá nabadha fariqun minal ladhina utul kitaba kitaba Allahi wara'a zuhurihim wọ́n sì dá apá kan nínú wọn tán láwọn ní yìí wọ́n da ọ̀rọ̀ ọlọ́wọ́n gbogbo tẹ́tí mọ̀tẹ́lẹ̀ láwọn àwọn ọ̀gbọ̀n mọ́ àwọn ọ̀gbàgbọ́ mọ́ wọ́n sì ń bá nǹkan míì ọlọ́wọ́n bá wà ní kàánà ọ̀hún láàyè àlàmú wọn dà gẹ́gẹ́ bí ẹni tí wọ́n mà wọ́n mà ó yé wọn wọ́n kà ó dá wọn lójú ṣùgbọ́n gbà tó dodo yìí dé wọ́n dàánù kàánà ọ̀hún láàyè àlàmú wọn dà gẹ́gẹ́ bí ẹni tí wọ́n mà pé à ṣe ẹ̀ mà ni ṣé ò dá yín lójúmọ́ ni báwo lọ̀rọ̀ ṣe tún pé méjì báwo lọ̀rọ̀ ṣe tún gbẹ̀yìn yọ ka annahum la ya'lamun ọlọ́run ní gẹ́gẹ́ bí ìgbà tó ṣe pé àbí wọn ò mọ̀ ni ẹ̀yìn olúwa wa fẹ́ ṣàlàyé níbo ni wọ́n ti ṣàgbákò yìí inú ẹ̀ òun ni wọ́n tábàárù máa tẹ́tẹ́lu ṣayàpínú ala mulki Sulaiman ayà ibẹ̀ ni ti gbéra pẹ̀lú yọ̀ǹda ọlọ́run ní èṣù náà tẹ̀lé èṣù ní ẹ̀yìn. irú èṣù wo àwọn ṣàyàpínyìn wo inshallah ta'ala yẹ ni a ti gbéra allahumma inna nasaluka al-ilma nafi'a wa rizqa tayyiba wa 'amalan mutaqabbala اللهم أعنا على ذكرك وشكرك وحسن عبادتك اللهم انفعنا بما علمتنا وعلمنا ما ينفعنا وارزقنا علما تنفعنا به اللهم اجعل القرآن ربيع قلوبنا ونور صدورنا وجلاء أحزاننا وذهاب همومنا اللهم إنا نسألك أن ترزقنا تدبر آيك يا رب العالمين اللهم يسره لنا حفظا وتدبرا وتلاوة وتعليما وتعلما يا رب العالمين اللهم إنا نسألك هداك واجعل عملنا في رضاك اللهم حقق إيماننا وارفع درجاتنا وثبت قدامنا وانصرنا لقوم الكافرين اللهم إنا نسألك حسن الختام في الأمور كلها وأجرنا من خزي الدنيا وعذاب الآخرة اللهم احفظنا بالإسلام قائمين واحفظنا بالإسلام قاعدين واحفظنا بالإسلام راقدين ولا تشمت بنا عداء ولا حاسدين اللهم يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين اللهم أحسن عاقبتنا في الأمور كلها وأجرنا من خزي الدنيا وعذاب الآخرة اللهم اغفر المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات الأحياء منهم والميتين اللهم صل وسلم وبارك على نبينا محمد وآله وصحبه أجمعين